رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته إن صمت فما صام الشوق شهر الريان أتركه الله سبحانه وتعالى Reviving the Umar Half Hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ìṣẹ́jú àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàjò ṣe nìkan kan wà láǹfààní a máa tẹ̀síwájú lówùúrọ̀ yìí nípa àwọn aburú tó wà níbi owó èlé àti ọ̀nà àbáyọ rẹ̀ látẹnu fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu bismillah falyatafaddal mashkura. alhamdulillah alladhi والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين أقف ولا وبا وبا الله وبتي يوشي كما تكمرا كلمة رورنا تافي ستواي واتسنوا تسلت فوا ọba yìí ló ṣe owó èlé gbígbà léèwọ̀ owó èlé yíyá ọlọ́run ṣe léèwọ̀ lérí gbogbo àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ara tá a fi ń jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ni ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run tọ́lọ́mọ́sí ni ká kú ń bẹ̀ ká kú ń bẹ̀ torí ẹ̀gàn la fi ń jẹ́ olùgbàgbọ́ òdodo kọ́lọ́mọ́sá sàlókun ìmánì wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run nẹ́bùwà Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará lèrè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ibi tí adélànà nípa ọ̀rọ̀ owó èlé lẹ́yìn náà gẹ̀lá àṣàr nǹkan ọmọ wọn ẹ̀wọ̀ produce tọ́jẹ́ pé wọ́n ten thousand tẹ́lẹ̀ lápèjúwe nígbà táwọn náà lọ lè yá owó èlé tí wọ́n ní káwọn náà san tí owó yẹn ga débi pé nǹkan tí wọ́n ń tà ten thousand yìí wọ́n padà wá tà ní twenty thousand àbí fifteen thousand fún wa gbogbo nǹkan tó wọ́n nílùú yẹn gbogbo àwọn tí wọ́n produce rẹ̀ owó èlé lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe business wọ́n mọ̀ wá tájẹ̀tì àti sanwó èlé ara wa tá a wà láwùjọ tá a fẹ́ ra nǹkan lọ́wọ́ wọn ara wa náà wọ́n ti wá rí owó yẹn padà nǹkan wa wọ́n á wà wà fọ́ọ̀sì láti máa ra gbogbo tí wọ́n ti ń ta ìgbà tá a lè produce fúnra wa ọ̀dọ́jà báyìí ó béèrè nǹkan mi wọ́n pè ní iye kan fún ìrẹ̀wẹ̀sì ọba yẹn pé áá nílò lọ́wọ́ àwọn tó báyìí ah, àníyẹ táwọn náà ránu àwọn kọ́mpìnì tí wọ́n kó wá àwọn náà níyẹ táwọn ta ni torí pé wọ́n fẹ́ mítọ̀pù láti sanwó èlé látara bẹ́ẹ̀ àwùjọ tí wọ́n ti ń sanwó èlé nǹkan ọmọ wọn gàláwò àṣà bí nǹkan wọ́n ti ń wọ́n owó oṣù ní tó ná mọ́ owó tẹ́ kéèyàn náà láàrin ọgbọ̀n ọjọ́ ìgbà tó fi di bíi twenty days èyí ti na tán kálukú ọmọ wa mọ yí nínú gbèsè látara wàhálà tí owó èlé tó dálẹ̀ láwùjọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ah, companies ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ wọn ni wọ́n mọ̀ ṣubú wọ́n mọ̀ fọ́dọ̀ nígbà jẹ́ pé owó tí wọ́n yá owó èlé ni wọ́n sì fẹ́ sanwó èlé nǹkan tí wọ́n pòdúsì ó ti wá wọ́n àwọn èèyàn tí wọ́n fẹ́ ta fún wọn làwọn lè rà níye yẹn táwọn bá sì ta níye táwọn fẹ́ ta àwọn olè rèrè ń bẹ̀ torí wọ́n ti yáwó èlé látara bẹ́ẹ̀ wọ́n wà rí pé àwọn olè meet up mọ́ pé wọ́n bá fẹ́ kan kú fódọ̀ ẹ bá ní àwọn kọ́mpìnì báyìí wọ́n ní wọ́n ti kó nàìjíríà àwọn kọ́mpìnì báyìí wọ́n ní wọ́n ṣiṣẹ́ mọ́ àwọn kọ́mpìnì báyìí wọ́n ní wọ́n ti sá lọ bì kan nítorí pé owó tí wọ́n fi ṣe business tí wọ́n ń ṣe yẹn owó yẹn owó ńlá ni owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tọ́jú owó èlé owó yẹn pọ̀ rẹpẹtẹ wọ́n wá rí i pé àwọn aráàlú ò sì lè ra product yẹn níye tí ó káwọn tà káwọn lè rówó èlé san wọ́n wá fẹ́ kan kú wò pé ẹja kó close company wa látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ wọn mọ̀ tì í tí wọ́n bá ti wá ti iléeṣẹ́ kí ni ó ṣẹlẹ̀ àlùbọ̀tọ́là ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ti ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wà dẹni tí wọ́n máa jòkó sílé pé wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n kọ́kọ́ máa san half salary fún wọn pé ìdajì salary lẹ́wọ̀n nígbà ń sin wọn láwọn ọmọ fẹ́rí tì tó bá padà yá wọn ní kíní òsì ẹ̀mú mọ́ e, credit táwọn yá bẹ́ẹ̀ ni interest táwọn fẹ́ san lílo owó táwọn fi ń produce ó ti pọ̀ rẹpẹtẹ àwọn onílé tẹ̀síwájú mọ́ o gbogbo yín ẹ̀mọ̀ lọ́lé ni wọ́n bá dà wọ́n lẹ̀ ni wọ́n bá dà one thousand two thousand lẹ̀ lóṣìṣẹ́ ṣé wàhálà ò ti dé lù látara owó èlé tí wọ́n ń gbà ogun tọ́lọ́run lóun ọba àwàjà náà ní ń jà wọ́n kọ́lọ̀mọ́sẹ̀ ìsànú wa ọlọ́wọ́n bá aláà ibà wá sọ̀rọ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo ittaqullah ẹ bẹ̀rù Allah wa dharu ma baqiya minar riba gbogbo àwọn owó tọ́jú owó èlé tó ti wà ń ta ọlọ́run ní gbà mọ́ ọlọ́wọ́n bá gbogbo owó èlé mọ́ ẹ má gbowó èlé mọ́ in tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá wa ta gbàgbọ́ sọ̀rọ̀ ni o ṣẹ̀rá wa ta gbàgbọ́ <laughs> yọmọ yín mú ni àní ìbá wa gbowó èlé kọ́ńtrátì mo fẹ́ gbà kọ́ńtrátì tani wàá yá mi lówó tí ìbá gbowó èlé kọ́ńpìnì tí mo fẹ́ kọ́ tani wàá yá mi lówó tí ìbá wa gbowó èlé ilé iṣẹ́ tí mo fẹ́ dálẹ̀ ìmọ̀lẹ́ ti wá ládùúró owó yẹn wọ́n sọ tiẹ̀ ọlọ́run náà sọ tiẹ̀ wà lọ lè mọ̀ dájú pé tọ́lọ́run ní ọ̀sẹ̀ ọlọ́run bá ní tẹ bá jólùgbàgbọ́ òdodo ẹ̀mọ́ ìyàwó èlé ẹ wá bayọ̀ míì ẹ wá bayọ̀ míì fa in lam taf'alu ọlọ́run bá ní tẹ́bálẹ̀ ní gbọ́ fàázánú bí haribi minallah ẹ máa palẹ̀ mọ́ ogun lọ́dọ̀ wọn ọlọ́run wa rasuli nígbà náà bìbẹ̀ láyé ẹ máa palẹ̀ mọ́ ogun ànábì náà bá ń jagun lérí ẹ̀. wáyé ń tó bẹ́ tóun tẹ́bá wá tó bá pé ẹ̀yà wèlé mọ́ ẹ̀gbó wèlé oṣù amúhàlìkùn owó oyin tọ́jú owó tí gan ẹ̀yìn lẹ́ni ládàdìlì náà wà láàdúdìlámú sọ́tàlì bákọ́rọ̀ àyà 278-279 àbẹ̀lẹ̀ nínú àdó ọlọ́mọdé arógun o mọ́jà rí wàhálà o. tẹ́wàá rí orílẹ̀-èdè wa yìí eréṣiṣi àwọn ìbéèrè ni wọ́n máa wá wọn bá àwọn èèyàn yìí pé ààbò làwọn wá sí báyìí ọlọ́mọṣẹ́ ìsànù wa. èèyàn mọ̀ ya kámọ̀ tanra wa wàláhì wàhálà ti dé àbẹ̀lẹ̀ ní kọ́lọ́mù bá rọ àwọn èèyàn lọ́kàn ẹ̀ẹ̀kan fowó èlé POS POS point of sale POS ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò máa béèrè pé ah, pos alẹ́ máa fi ṣe business ṣé alẹ́ máa fi ṣe ọ̀nà tá a máa fi rí jíjẹ rí mímu ṣe rí etí wọ́n ń pè ní pos òun náà ni tẹ̀kìrìbù kàdàmátì albonok, ó ní ká gbé báǹkì kékeré wá sí àdúgbò kó sún mọ́ àrọ́wọ́tó àwọn èèyàn tó bá lọ báǹkì ó lè gbowó sórí pos tí os machine yẹn báǹkì lòun náà báǹkì kékeré tí wọ́n mú wá láti báǹkì ńlá wọ́n kò sádùúgbò káàkiri ẹ̀rì wọ́n kò sáwọn ọjà wọ́n kò sáwọn ilé epo èyí tó yẹ kọ́ lè sanwó báǹkì wọ́n wà ní kan sanwó ń bẹ̀ àwọn báǹkì àwọn náà wọ́n ní ibi tọ́lọ́ wà ní pé ṣé àwọn báǹkì tó ti gba pos machine yìí ṣé àlùbọ́nùkù àrìbáwíyà ni sáwọn báǹkì tí wọ́n gbowó èlé ni tó bá dé pé àwọn báǹkì tí wọ́n gbowó èlé ni ìwọ àtẹni tí ń ṣiṣẹ́ báǹkì bákan náà lẹ́yìn méjèèjì ọmọ ìyá mi pos machine báǹkì lónìí àwọn báǹkì yẹn wọ́n wá rí pé bóyá àtìmọ́ wá sí báǹkì yọ̀ọ̀fẹ́ nìyí la wọ́n wá dá báǹkì kéékèèké lẹ̀ wọ́n hà láwọn èèyàn lọ́wọ́ pé ká máa lọ sáwọn agbègbè kan kán máa lọ sáwọn street kán máa lọ sí àwọn ọjà ìdájọ́ báǹkì oyè òun náà nìdájọ́ pos tó bá jẹ́ pé báǹkì yẹn wọ́n bá ń gbé ilé ń a jẹ́ pé kọ̀lẹ́tọ̀ kan gba pos machine wọn láti máa fi operate nínú ṣẹ̀ríà ìsìláàmù yìí tájọ wà ń bẹ̀ ni o tó bá jẹ́ pé pos machine yìí ọlọ́lẹ̀ gbà látọ̀dọ̀ àwọn báǹkì táwọn ò ní ṣe pẹ̀lú owó èlé a jẹ́ pé àwọn báǹkì tí ò ní ṣe pẹ̀lú owó èlé yìí àwọn náà ni wọ́n tún ní bíráǹchì ládùúgbò yín ìwọ ló gbé machine wọn lọ́wọ́ lọ́n ọ̀pẹ́rẹ́tì lórúkọ wọn túmọ̀ ẹni pé ọlẹ́tọ̀ láti gba pos machine láti máa fi ṣòwò tí ó bá ti jẹ́ báǹkì tí wọ́n ń gbowó èlé torí pé gbàwọn ò ti gbowó èlé ìwọ náà ò ní gbowó èlé tí wọ́n ní pos machine sọ́dá kéèyàn gbà á béèrè pé báńkì olè yóò ti gbà tí wọ́n ní báńkì tí wọ́n ń gbowó èlé ni a ní ọmọ ya ọmọ à ń ṣiṣẹ́ báńkì náà ni o báńkì tí wọ́n gbowó èlé ni alihamudulilayi ọ̀dà bẹ́ẹ̀ kò sí tó burúkọ gbà eléyìí ni ìdájọ́ lérí ọ̀rọ̀ pos machine tọ́ ọmọ wa lọ lè gbowó ní pos machine tí wọ́n gbé wá láti báńkì tí wọ́n ti ń gbowó èlé ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ yìí máa lọ báńkì tí wọ́n ti ń gbowó èlé láti lọ lè gbowó gbogbo àwọn báńkì láì ní dárúkọ nígbà wọ́n ti gbowó èlé ń bẹ̀rùn ẹ a pé ẹ lílọ rẹ̀ ẹ kódà ẹ kéèyàn lọ ìdí pos tọ́jẹ́ branch wọn náà dáa nítorí pé èèyàn gbọ́dọ̀ bá àwọn tí wọ́n ń gbowó èlé èèyàn gbọ́dọ̀ bá wọn dòwò papọ̀ èèyàn gbọ́dọ̀ fowó sọ́dọ̀ wọn èèyàn gbọ́dọ̀ yáwó èlé lọ́dọ̀ wọn èèyàn gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ nígbà jẹ́ pé ìlú a wà yìí ó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì òun lọ́pọ̀ jù agbẹ́ ẹ̀dọ̀ rúrọ̀ ni pé necessity yóò kónira bá wa tí a bá lọ láti lọ lè gbowó àbí láti lọ lè fún wọn lówó nígbà tí báǹkì tí ì gba owó èlé ò tí pọ̀ a jẹ́ pé nípìnlẹ̀ ẹ̀kọ́ yẹ ká lọ ìwọ́n tó wá fẹ́ lọ lè ṣiṣẹ́ ń bẹ̀ àti ìwọ́n tó fẹ́ lọ lè gba pos e machine ó yẹ kó mọ̀ pé ìwọ́n náà ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń gbowó èlé ìtumọ̀ ni pé pos e machine tó fẹ́ gbà yẹn mùsùlùmí ò gbọ́dọ̀ lọ lè gbà tó bá jẹ́ báǹkì tí wọ́n ti máa ń san owó èlé tí wọ́n ti máa ń gbowó èlé bàtà wọ́n dé báǹkì tó jẹ́ pé wọ́n gbowó èlé mbẹ̀ mùsùlùmí lọ lè gba pos machine wọn yóò sì mọ ọpẹrẹtẹ nígbà tó wá rí báyìí àwọn charges tí wọ́n máa ń charge yẹn kí ni àwọn àlùfáà sọ lérí ẹ̀. alákọ̀ọ́kọ́ ò ní pé ọwọ́ adélé epo lágbèjì wọ́n fẹ́ repo pẹ̀lú atm rẹ sọmọ pé ń sìn pos tí wọ́n ń nà sí ọ̀sìn ọ̀rọ̀ mọ́tò fẹ́ dá sí àwọn fáàní ó di atm síbẹ̀ náà lọ́ra èèyàn máa yá mi gbogbo irú nǹkan báyìí ó ti há mọ́ ìsẹ̀mí wa tí ọ̀sọ́gbọ́n tá a lè dá sí kọ́lọ́mọ́sá gbà wá láyé ìdìbò ayẹlẹ́kọ́ sànù wa àwọn tí wọ́n wá ní pos tó jẹ́ ti báǹkì tí wọn ò gbowó èlé bóun ni sáfì ṣáàjì wọn wọn ni àwọn àlùfẹ́sìn wọn sọ̀rọ̀ lérí ẹ̀ púpọ̀ rẹpẹtẹ láwọn ọ̀rọ̀ tó rẹpẹtẹ gbogbo charges tí wọ́n bá ṣáàjì ní báǹkì látara pé ọ̀yàn wọn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọn náà fẹ́ sanwó fáwọn èèyàn wọn ni ẹni tó fẹ́ gbowó yẹn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti yọ ò torí òun lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti yọ tábà transfer owó náà ẹ̀rì pé wọ́n máa yọ kankan láwọn báńkì tá ń lò wọ́n máa yọ kankan bẹ̀ ẹ̀hẹ́n sáfì charge ni torí pé àwọn làwọn ń sáfù yín tọwárí ìwọ tí o gbé pos lọ́wọ́ tí wọ́n náà fẹ́ máa fi ṣiṣẹ́ sáfì charge táwọn báńkì tí wọ́n bá ti yọ ọwọ́ ẹni tó wá gbowó yẹn ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀ ti gbà kì í sì wọ́n ló tún san owó tó ní jẹ gbèsè pẹ̀lú bó ṣe jòkó síbẹ̀ ìwọ wa gbọ́dọ̀ wá gba owó míì tí ó lé lérí ẹ̀ kọ́mọ̀ wá padà wá bọ́ sí pé ọ̀ ń gbọ́ owó èlé lọ́wọ́ wọn àwọn àlùfáà kan àwọn ní àwọn náà lè gba traffic charge torí wọn náà jẹun wọ́n tán wá wò pé ah wọ́n náà fẹ́ gba charges lérí wàhálà tó ṣe wọ́n ní charges rẹ̀ wọ́n ní kò ní máa lé nǹkan kan náà lọ́wọ́ máa gbà ẹni fẹ́ gba ten thousand bóyá five hundred ní charges yẹ ọgbà bóyá fẹ́ gba twenty thousand five hundred náà ní charges yẹ ìyẹn fẹ́ gba fifty thousand five hundred náà ní charges yẹ nítorí pé tó bá fẹ́ lọ lè gba hundred thousand ọgbọ́kadà five hundred lọ o tún fẹ́ lọ lè gba fifty thousand ọgbọ́kadà five hundred lọ tí wọ́n bá ní bóyá bá ṣe pọ̀ sí lọ́wọ́ máa ṣáàjì sí wọ́n ní ọ̀wọ́ náà ti wọ rìbá o ó ti wọ rìbá tó fi jẹ́ pé àwọn tá a fẹ́ ṣiṣẹ́ yẹn alátìsúnmọ́ àwọn afá kan ṣàlàyé fún wa kó yé yékéyéké kọ́ má jẹ́ pé a lọ lè fi rí gbá rìbá ọlọ́mọ́sà ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. amal wakala àmọ́ tó wá jẹ́ pé wọ́n ní kan báwọn fi owó ránṣẹ́ sí lukan wọ́n á kó one thousand fún ọ wọ́n á ní dákùnmọ́sá bá fi owó yẹn ránṣẹ́ láti inú àkáǹtì rẹ̀ sọ́dọ̀ ọmọ wa tó wà ní skul àbí èèyàn wa tó wà lábúrọ̀dù àlùwàkálà lélẹ́yìí eléyọ̀ dàrú kò sì rújú kọ́dà ìyàpọ̀ sí mẹ́ òun náà ni pé ó gbowó sẹ́ rẹ̀ nítorí pé wọ́n bí ọ̀n sẹ́ni wípé kọ́ bá wọn fi owó yẹn ránṣẹ́ ìwọ́n tó wọ́n bẹ̀ ń sẹ́ ẹni àmọ́ tó bá wọ̀ lọ lè chaàdì torí pé wọ́n bí ọ̀n sẹ́ni wọ́n ní kọ́ bá ń sẹ́ndì twenty thousand lè gba two thousand lọ́wọ́ lè gba one thousand wọ́n bá sì wọ́ nítorí pé wọ́n bí ọ̀sẹ̀ wọ́n wà kálà rẹ̀ eléyìí kò sí ìrújú ńbẹ̀ kọ́lọ́mù wọn láàánú ẹ̀ kọ́lọ́mù sáré sọ̀rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wọn kọ́lọ́mù sáré jọ rọrùn àmọ́ àwọn èèyàn wọn gbowó lọ́wọ́ ẹ̀ oní ten thousand ọyọ five hundred oní twenty thousand ọyọ one thousand oní forty thousand ọyọ two thousand owó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà lówó jẹ́ náà máa pọ̀ sí ọmọ ìyá ọlọ́wọ́ èlé lélẹ́yìí kò rújú kọ́lọ́mọ́sẹ̀ sànù wa tọ́ba charge iye kan náà lọ́mọ gbà fún gbogbo ẹ̀ yóò jẹ́ surface charge ìpè ìwọ náà sáré gbọ́ kadà lọ àwọn tí wọ́n fẹ́ gba káàṣì àwọn ni wọ́n sanwó kadà yẹn torí pé báwọn náà bá fẹ́ lọ lè gbà fún àwọn náà gbọ́ kadà àwọn tó bá di pé owó rẹ ti ń lé kọjá surface charge ìwọ náà ti wọ rìbánu kọ́lọ́mọ́sẹ̀ sànù wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn yá àwọn èèyàn lówó àwọn cooperative àwọn náà pọ̀ láwùjọ wa àwọn làwọn yá àwọn èèyàn lówó yóò máa sanwó mínítì wọ́n ní yóò sanwó owó ọpẹ́ dé wọ́n sì yá àwọn èèyàn lówó ni o ẹni tó fẹ́ yáwó yìí yóò máa sanwó one thousand tẹ́ni kọ̀ọ̀kan bá bímọ láàrin wọn kúlù kọ́rin ní jáde àná fọ́ àfọwọ́ rìbá wọ́n gbogbo ẹ̀yà pé àyà lówó afẹ́ yá olówó táàfin wá jàǹfààní lára ìwọ tí afẹ́ yá lówó wọn lówó èlé ni o. àǹfààní tẹ́jẹ́ náà lè lé tẹ́gbà lérí owó tẹ́yà fi sọ nínú ẹgbà wá gbogbo ẹni tó bá lówó nígbà ya lówó tán ẹni tó yá lówó lọ́ba ní ẹ̀ẹ́sìgún yìí kí n fi gbé yín débi tẹ̀ lọ ẹni tó yá lówó lọ́sọ bẹ́ẹ̀ ànábì ní ìwọ tó yàyàn lówó ọ̀gbọ́dọ̀ gún o ọ̀gbọ́dọ̀ gún ọ̀gbọ́dọ̀ gún àfi tó bá dé pé fi rànkómì yẹn gbéra yín tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀yáwó lọ́wọ́ ara yín nítorí tó bá fi tí wọ́n náà gbé ayé gbé mi nǹkan mi tó ní kò gùn yẹn ó ní kò gùn nítorí owó tó yá ni o tí wọ́n náà bá ti wá gùn nítorí owó tó yá ìtumọ̀ ni pé nǹkan mi tó gùn yẹn àǹfààní tó jẹ yẹn òun náà ni èlé tó lé owó tó yá tálíkà yẹn kọ́lọ́n wọlé àánú ẹ̀ kọ́lọ́n mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n bá aláà kó fi àsìkò ń gẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláà ti ṣàlàyé pé ilé ayé yìí ká nira wa o ká nira wa káwọn ní ọlọ́wọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàjì báńkì Islam ọlọ́mọ́sàjì ọ̀pọ̀ láwùjọ wa ọlọ́mọ́sàjì ọ̀pọ̀ láwùjọ wa kí wọ́n làbáyọ ẹ̀yọ́ mayami àbáyọ ẹ bá sì máa rí owó tá a máa yára wa ẹjẹ́ akọ́kọ́ lọ lè mọ̀ pé ká máa yáyàn lówó nínú ṣẹ̀ríà wa ẹ̀sìn ni kọ́ yáyàn lówó kọ́ mọ́gbèlé ẹ̀sìn ni anábìnrin ìdá akọ̀rọ̀dà ahadukum qarda gbogbo ẹni tó bá ní aya ẹgbàkínní látara owó tẹ yá mi àbí tó ní kọ́ wá gun dábàá òun ní kọ́ wá gun rànkúnmí òun ànábì ní kọ́ máa gun kọ́ máa gbà nǹkan náà kọ́ máa jẹ́ pé ó ti fẹ́ di èlé mọ́ lọ́wọ́ ilẹ̀ àjọra bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà kọ́ bìlà sáré àfi tó bá jẹ́ pé wọ́n máa ń fọ́ra wọn tẹ́lẹ̀ lẹ́bùn yẹn àbí wọ́n máa ń gbéra wọn tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan gun yẹn eléyìí ló fi já sí rìbá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí wọ́n á làbàyọ àwọn báńkì rìbá lọ́pọ̀ rẹpẹtẹ àfẹ́ business àfẹ́ gba contract ọlọ́pọ̀ wa àfẹ́ àwa mùsùlùmí kárí pé a ní islamic cooperative islamic ẹ̀rí pé mo ní islamic kọ́mọ̀ jẹ́ muslim cooperative èyí tó jẹ́ pé ṣẹ̀ríà islam ni wọ́n máa darí ẹ̀ láti máa dáwùjọ láti máa yá àwọn èèyàn lówó lọ́fẹ̀ẹ́ tí ó sì máa san padà láìléle nínú eléyìí aláwọ̀kan nínú àwọn àbáyọ ni ká máa yá àyàn lówó ìmọ̀ yá àyàn lówó yìí ó jẹ́ ọ̀kan nínú iṣẹ́ olóore tí èèyàn máa fi rí ìyọ́nú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká máa yọ zakat gbogbo àwọn tó wó ń bẹ lọ́wọ́ wa zakat wa ká máa fi empower àwọn èèyàn ká máa sọ fáwọn imam àwọn àfa ìpè ẹ̀dàkùn ta ló níṣòro tí ò níṣẹ́ lọ́wọ́ nínú àwọn àlùmọ̀ zakat yẹ ká kó fún ká fi empower rẹ̀ kó ọ̀nà mọ̀rí nǹkan tà kọ́ mọ̀rí nǹkan jẹ torí pé zaka yíyọ ó wà nínú àwọn erigun ẹ̀sìn Islam torí poverty elevation kan lọ́lọ́run fi fi zakat sínú òpó Islam ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká máa ti sàrà àwọn tí zaka owó wa kádáwójọ kádáwójọ láàrin ara wa kákó fọmọ ìyá kan kọmọ fi tajà àwọn tá a jẹ olówó ńláńlá ni ọ̀rẹ́ wa tó fẹ́ ṣe business àbọ̀ fẹ́ gba contract ká gbìyànjú ká ya lówó ká sì gba nǹkan dúó fada hanu makabodo lásìkò àwọn sàábà kí wọ́n gba nǹkan dúó ọlọ́run bá ní ẹni bá ti gbé owó yín lé lọ́wọ́ ẹ gba nǹkan dúó nǹkan dúó yẹn ó ní yóò wà lọ́dọ̀ tí yín tẹ ya tọ́ba ti wá dáwó padà káyìn náà dá collateral padà ó wà nínú sharia Islam lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwátajẹ́ mùsùlùmí tàbá fẹ́ káòsì kó láwùjọ táàfin ní gbowó èlé òun náà ni pé àlùmọ̀tọ́rábà ó ní kí ẹni tó lówó kó gbowó kalẹ̀ kẹ́nìkan máa fowó yẹn ṣiṣẹ́ kájọ máa wá pín èrè tán bá rí ń bẹ̀ pàṣẹ́ntéèjì wọn máa pín o kò ní jẹ́ iye báyìí ní máa gbà lérò owó tí mo kó fún ọ irọ́ o pàṣẹ́ntéèjì èrè tẹ bá jẹ lẹ́jọ pín ẹjọ bá jẹ ten thousand ẹjọ pín five thousand pàṣẹ́ntéèjì bóyá fifty fifty àbí forty sixty ẹjọ́ fẹ́ nu kò lé lérí iye tẹ́ bá jọ fẹ́ nu kò lérí náà lẹ́jọ́ máa pín tẹ́ bá jẹ ten thousand lápèjúwe ẹ̀ tó bá rí pé fifty fifty lẹ́jọ́ fẹ́ nu kò sí ẹjọ́ pín five thousand tó bá sì jẹ́ pé forty sixty ni ẹnìkan mú sixty ẹnìkan mú forty níjẹ́ tó bá jẹ èrè kékeré tí èrè wọn ò bí abi twenty thousand lọ níjẹ́ tó bá ti wá jẹ èrè tí èrè wọn ò bí two thousand lọ ẹjọ́ pín two thousand yẹn náà ni níjẹ́ tí ó bá sẹ́rè ńlẹ̀ oyè ẹ̀ níjẹ́ kankan níjẹ́ tí àdánwò tó bá oyé ẹni tó gbowó kalẹ̀ oyé yọ fara mọ́ tí ìbá jẹ́ pẹ́ ni tó gbowó lọ́wọ́ ló ṣe sábàbí ẹ̀ o òtọ́ wá jẹ́ pẹ́ ni tó gbowó lọ́wọ́ ló ṣe sábàbí tí àdánwò yẹn fi dé ó gbowó síta ọlọ́ọ̀lẹ́ sùn nulẹ̀ ó wá gbowó lọ òun náà sàn àwọn tó jẹ́ pé àdánwò kan dé bá owó yẹn tó àdánwò bá ó dé bá olówó náà nìyẹn kọ́lọ́mọ wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ jẹ́ àdánwò bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. nínú àwọn ọ̀nà àbáyọ tí a gbọ́dọ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ kọ́lọ́mọ sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa òun náà ni alimusharaka alimusharaka yìí òun náà ni pé kẹ́nìkan lówó láàrin wa kọ́ wá mú àwọn tí ò ní kó mú wọn mọ́ra káwọn méjèèjì kí wọ́n jọ máa ṣiṣẹ́ olówó òun náà máa ṣiṣẹ́ pẹ̀lú owó rẹ̀ yóò wá mú ẹni tí ò ní mọ́ra wọ́n jọ máa ṣe yóò máa wá rí èrè ńbẹ̀ ẹni tí ò ní náà òun náà máa rí èrè ńbẹ̀ nínú àwọn ọ̀nà àbáyọ ni tí ìṣẹ́ tó fi kó láwùjọ wa torí pé kò sí nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fi ń lè yáwó èlé tó ju wàhálà tó ju ṣẹlọ̀ kọ́lọ́pọ̀tà ìṣàánú wa nínú àwọn ọ̀nà àbáyọ òun náà ni pé àwa tí a jẹ́ olówó tí ọlọ́run bá aláàkẹ́ àtàwọn tí wọ́n jẹ́ àwọn alùlẹ́mà uh, ulama ṣẹ̀ríà àwọn àlùfáà tí wọ́n nímọ̀ nípa ṣẹ̀ríà wọ́n láti pawọ́ papọ̀ láti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn islamic banks sí orílẹ̀-èdè wa tó jẹ́ pé yọ pọ̀ rẹpẹtẹ tí ó bá ti pọ̀ oyé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n máa láǹfààní láti yáwó láì ní fi èlé sí àbí kó sì jẹ́ pé bóyá àwọn báǹkì wọ́n ní owó ẹ̀hìn wọn tálíkà tóun fẹ́ ṣòwò wọ́n fà á mọ́ra wọ́n wá jọ dájú kọ owó tí tálíkà yẹn fẹ́ ṣe wọ́n jọ mọ̀ ṣe àwọn méjèèjì wọ́n mọ̀ ṣiṣẹ́ lérí mọ̀ṣáraka tálíkà ọmọ jẹun oye àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ báǹkì náà tó jẹ́ islamic banks yìí àwọn náà wọ́n mọ̀ ró wọ́n mọ̀ jẹun wọ́n jọ mọ̀ ṣiṣẹ́ papọ̀ àwọn àlùfáà àwọn afọ onímọ̀ ṣẹ̀ríà pẹ̀lú àwọn alásìkí mùsùlùmí kí wọ́n pera wọn jọ káwọn afọ pa àwọn olówó ìpè nínú àwọn ọ̀nà àbáyọ tí owó èlé tí ó fi dẹ́kun táwọn èèyàn fi ní há wàhálà rẹ̀ mọ́ òun náà ni pé káwọn olówó gbówó sílẹ̀ káwọn àlùfáà tí wọ́n nímọ̀ nípa ṣẹ̀ríà kí wọ́n dá ìgbìmọ̀ lẹ̀ tó jẹ́ pé lára ìgbìmọ̀ yìí wọ́n dá báǹkì lẹ̀ àwọn báǹkì sí àwọn mùsùlùmí ọmọ sàǹfààní ń bẹ̀ tí ò ní sí owó èlé ń bẹ̀ zero interest ni wọ́n padà wá jẹ́ kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá ràn wá lọ́wọ́ lérí ẹ̀ àwọn àfa àgbọ̀dọ̀ wòran àwọn olówó tọ́lọ́ ń gbéga láàrin wa náà wà mùsùlùmí àwọn náà àgbọ̀dọ̀ wòran táwa náà lágó lówó tọ́pọ̀ jù nínú àwọn báǹkì tí ọ̀dà yìí tẹ́lẹ̀ náà adágún tòlótọ́ lọ́wọ́ bá wa ká má ran rìbá lọ́wọ́ àwọn ọmọ ìyá ni ká ràn lọ́wọ́ nínú àwọn àbáyọ òun náà ni pé àwọn tí abálẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ lálábẹ́ sékélé lábẹ́ dá whatsapp group lẹ̀ kó jẹ́ pé gbogbo àwa tí àwa ń bẹ̀ a máa polówó iṣẹ́ fáwọn èèyàn ta ló mọlé kọ́ ta oníbẹ̀ láàrin wa tó jẹ́ pé àwọn èèyàn lè máa gbọ́ wọ́n lè máa tàtí bẹ̀ láti máa ríṣẹ́ gbogbo àwọn tí a bá sì ń wáṣẹ́ náà àwa náà a máa kọ́ síri gúrùpù yìí pé tó electrician ni mí o mo ní ìdíṣẹ́ báyìí olówó ni mí o mo fẹ́ ṣòwò tàlájọ ṣòwò ká ti ṣe dáadáa pẹ̀lú ara wa ká má jàǹbá ara wa ẹni bá ti jàǹbá ló máa gà ṣáná falẹ́sà mi nà ànábì bá ti ń jàǹbá wa kò sí lára wa náà ni kọ́lọ́mọba aláàkọ́mọ́sẹ̀ ṣàánú ni kọ̀ọ̀kan wa nínú àwọn ọ̀nà àbáyọ òun náà ni pé kí àrànra wa lọ́wọ́ ọlọ́wọ́n bá ní wa ta'awanu 'ala al-birri wa taqwa ọlọ́wọ́n bá ní ẹ kúnra yín lọ́wọ́ lérí dáadáa àti bẹ̀rù ọlọ́run wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má kúnra yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ ẹ má kúnra yín lọ́wọ́ lérí ọ̀tẹ̀ ọlọ́mọṣà yìí wà pẹ̀lú wa iná àwọn ọ̀nà àbáyọ òun náà ni pé àwọn ọmọ mọ́ṣáláṣí kọ̀ọ̀kan wọn láti ní fáìlì lọ́fíìsì wọn àfa ìmáàmù máa ń ní ni àwọn fáìlì kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n kọ̀rúkọ àwọn òṣìṣẹ́ mọ́sálásí àwọn òṣìṣẹ́ mùsùlùmí bóyá kò wá mọ́sálásí yẹn náà àwọn mọ́sálásí mi ní ti ń kírun ẹ̀ òun náà lè fọkọ́ ọ̀lẹ̀ ẹ̀ kò ní sí ẹlẹ́yàmẹ̀yà nu wa mùsùlùmí náà ní gbogbo wa innamal mu'minuna ikhwa ẹ̀ tó jẹ́ pé a kọ síbẹ̀ àwọn orúkọ àwọn electricians ni o orúkọ bricklayers àwọn engineers tó jẹ́ pé wọ́n lè mójútó a lò a máa wá sọ fáwọn èèyàn pé kí wọ́n pè wá torí orúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ bí a máa gba sàtífíkẹ́tì àwọn èèyàn jọ sínú ọ́fíìsì mọ́ṣáláṣí kọ́lọ̀ musa wọlé àníkọ́ sànù wa ẹni táwọn tẹ́ bá ti pè zaz anídìí ẹnìkan tó ṣe sífù ìnjìníà anídìí ẹnìkan tó ṣe sífù ìnjìníàrì ni o ìmọ̀mọ́ fa fáìlì jáde yóò fún un nọ́mbà wọn pè òun náà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yóò bẹ̀rẹ̀ sí jẹun ayọ̀ kọ́dà èyàn gbẹ̀rọ̀ ní nọ́mbà ẹni tí ń roko lọ́wọ́ ipe àfẹ́ roko inú ọgbà o àdá ẹni tó jẹ́ pé okòó lòun máa ro láàrin wa ẹ á sì connect ẹ mọ́ra wọn kálukú ọmọ jẹun ayọ̀ eléyìí nínú àwọn ọ̀nà tí ọjẹ́ àbáyọ ni kọ́lọ́mọ bá aláàkọ́sọ àwọn èèyàn ń ṣàgbákò níbi owó èlé o alẹ́ni tó ti kó sí kànga alẹ́ni tó ti ní stroke alẹ́ni tó ti ní hypertension alẹ́ni tó jẹ́ pé ó ti gbẹ̀mí ara ẹ̀ alẹ́ni tó dáná lé rẹ̀ lérí ó da kerosene sí rẹ̀ lérí ó ti sọ̀nà sí sí ẹ̀yọ́ màá yá mi àgbọ̀dọ̀ wọra wọn ran o àgbọ̀dọ̀ wọra wọn ran bí ọlọ́run ọba aláàbá ti ti ọ̀nà kan fún wa yóò sì sí ọ̀nà míì ọlọ́run ọba alá ọba aláàánú ni lẹ́yìn náà àwa tó jẹ́ pé àníṣe ọwọ́ tá kọ́ àwọn èèyàn níṣe ọwọ́ a lè sọ fún ìmọ̀ mọ́ṣáláṣí àbí ustaz àbí ọ̀kan nínú àwọn adarí ìlú ipò ẹ̀dá kan ìwà kó àwọn ọ̀dọ́ wa tí wọ́n rẹ́dì láti kọ́ṣẹ́ yín kọ́ wọn ṣe fọ́sùn mẹ́fà yín kọ́ wọn ṣe fọ́dún kan lọ́fẹ̀ẹ́ tó náà bá ti parí kọ́ máa lọ lè jẹun ayọ̀ gbogbo àwọn eléyìí ọ̀nà àbáyọ ni àgbọ̀dọ̀ dákẹ́ wọn ní tẹ́yìn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ o èyí tó wá ga jù ń bẹ̀ ni pé gbogbo wa ẹ̀jẹ̀ á máa ṣàdúà ẹ̀jẹ̀ á máa ṣàdúà ẹnìkan ò ní gbowó èlé àfẹni tọ́lọ́wọ́n bá aláwọ̀ ní gbàdúrà rẹ̀ ẹnìkan ò ní gbowó èlé àfẹni tí ọlọ́wọ́n bá aláàfẹ́ dánwò tọ́lọ́wọ́n torí kí ìsẹ̀mí wa kó lè bá a dá ni ẹ̀yẹn ẹja máa bẹ lọ́wọ́n ọba ká máa ṣe dùá ká máa ọba ká máa ṣàdúrà àwọn tá a bá ń Kùránì ká ká ka ní gbogbo gbà ọlọ́mọ fi ń ṣe ìsẹ̀mí fún yàn la hawla wala quwwata illa billah ká máa ka lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àwọn tó jẹ́ pé ọlọ́run bá ní ká máa jí lóru ká máa dákẹ́ astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa li dhanbi ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي ọlọ́run mọ́sá ìfẹ́ríjì mi ní tuma rẹ̀ gbàmí láàyè má jẹ́ ń gbélé tọ́ha jẹ́ kí n rílé tọ́fẹ̀ kọ́ ẹ̀ má jí ibi tí màá gbé má jẹ́ ọ̀há mọ́ mi lẹ́yìn náà kọ́ wá fẹ́ àlùbáríkà sí àrísìkì mi jẹ́ mímú mi eléyìí mùsùlùmí ò dúró lẹ́yìn náà ká máa sokùn ẹbí ẹni máa sokùn ẹbí ọ̀nà máa la fún un wọ́n ní máa ń tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọ̀nà wọn máa ń la fún bàbá rẹ̀ bí walidati wa lam yaj'alni jabbaran shaqiyya èyí ní jẹ́ ọmọkọ́mọ èyí ní jẹ́ ẹni tọ́rọ̀ rẹ̀ ó dàrú èyí ní jó lòsì téèyàn bá ti ń sokùn ẹbí ọmọ tọ́jú ìyá rẹ̀ ọmọ tọ́jú bàbá rẹ̀ wọn náà máa ń ṣe sọ́dákọ̀ wa anta saddaqu ọlọ́run tẹ́ bá ń ṣe sàárà khairul lakum orí mbẹ́mbẹ́ fún yín in kuntum ta'lamun tẹ́ bá mà nínú tí wọn náà ní tó kéré ní máa bùfẹ́ lómi ọ̀nà òní dí mọ́ wọn náà lẹ́yìn náà ọlọ́run ní bàbá anfaqtum min shay tẹ́ bá ti ná fọwọ́ yòkúlẹ́fò ọlọ́run lóun fún yín ní ìmí pààrọ̀ èyí tọ́lọ́run sì fún ọ pààrọ̀ yóò ju ìtọ̀ náà lọ nínú àwọn ọ̀nà tí arísìkì fi máa ń sí òun náà nìkẹ́ni kọ̀ọ̀kan wa ká má sọ̀rọ̀ jù ká má máa yan bọ́ pé iṣẹ́ kan lè àlè ṣe iṣẹ́ tí ìbá ti ṣe ṣe olè tí èsì ṣe ṣe àràmù tẹ́sí ṣe láràmù ẹ̀jẹ̀ arọ́jú ká máa ṣiṣẹ́ ká má máa ra ẹwà àwọn haúsá àwọn ọmọ ìyá wa kò ṣiṣẹ́ tí wọ́n lè ṣe tó bá ti jẹ́ halal ẹ̀ẹ́rì haúsá tí ọmọ tìyú bẹ̀rù tí ọmọ tàmúmú òfìò yọ máa ta àlàbí dùn ó sì lè níyàwó méjì báwọn yóò sì máa bọ wọn yọ máa bọ wọn pẹ̀lú rọrùn ẹ̀yin yóò gé watermelon yọ máa ta ẹ̀yin rí yorùbá kan tí ń ti watermelon rí ṣe rí yorùbá kan rí tí ń ti wẹ́bẹ̀ rẹ̀ tó lòun ta watermelon yọ máa yọ ní hmm, òun ò lè ṣerú ẹ̀ ẹ̀dá kùtù lọ́wọ́ mo ṣe haramu ni mùsùlùmí ọ̀pọ̀ wa aláìní kan ṣe ọ̀lẹ ọlọ́run ò sì fẹ́ràn ọ̀lẹ ọ̀lẹ wọn ní kò síbi tó lè gbé ọ̀lẹ gbèsè ni ó jẹ kó láyé o nítorí pé ṣe ọba ti tara mọ́sẹ́ kò síbi tí ó ti rówó ọlọ́wọ́ ni wọ́n ń ká àdánsó sọ́ra tí ń fánà sọ́rọ̀ tún ilẹ̀ àmà ìsára ọlọ́wọ́ bá gbogbo àwọn tára ní tí wọ́n jẹ yín lówó ọlọ́wọ́ bá ẹ̀dẹ̀ wọn la dàsìkò tí ó fi rọrùn fún wọn láti san ọlọ́wọ́ bá ní ẹ̀dẹ̀ wọn la wà á ń tásọ̀ dàkú ọlọ́wọ́ bá tẹ̀ bá tí wọ́n lè bù wọn khairul lakum ọlọ́wọ́ bá in kuntum ta'lamun tó wá jẹ́ pé ẹ bá mọ orin náà ẹ bá fowó yín kẹ̀dí káwọn náà ọmọ gbígbèsè ayé dùnú torí wọ́n gbèsè inú rẹ̀ dùn ìbànújẹ́ lóru ìtìjú lọ́sàn-án ni kọlọ́mọba aláà kọ́mọ́sà san gbèsè ọ̀run ẹni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tára ní kọlọ́mọsà bá sọ̀rọ̀ wọn nírọ̀rùn gbogbo àwọn tá à ń bẹ nídìí owó èlé ká lè túbá lọ́dọ̀ ọlọ́run tá a bá ti túbá ọlọ́run ṣàforíjì fún wa òye tá a ti gbà kọjá agbọ́dọ̀ gbà míì mọ́ èyí tá a ti yá kọjá ẹ̀mọ́jà tó yá míì mọ́ kọlọ́mọba aláà kò lè sànù wa toríjọ́ àlè kìyàmọ̀ torí ọjọ́ gbèǹde ọlọ́run bàálà kọ́mọ́sá àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa mọ̀jà wá wákà tó ná mọ̀jà wá wákà tó lò mọ̀ lè wa lọ bí rìbá ọlọ́run mọ̀jì e, ìjẹ̀mú wa mọ̀jọ̀ ha ọlọ́mọ fìjẹ̀mú wa síbi tó ha kọ́lọ́mọ sàn fi ṣiṣẹ́ wa kọ́lọ́mọ bàálà kó gbà wá láì dùbá yìí lọ. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. a dúpẹ́ fún ọlọ́run bàálà subhanahu wa ta'ala tó ti ṣe ní rọrùn fáwọn fàdílà tó ṣe kíkọ́ mọ̀gòdì yìí ní sàkóbìdé hafizahu allah ta'ala láti fún wa lóúnjẹ mi tèmi jẹ bákan náà ẹ pàdé wa ní dédé àkókò yìí lóòrọ̀ ọ̀la títí táàtò fi pàdé àkíra wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.